ربهم وأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò alimuflihun eléyìí tí ilé ẹ̀kọ́ alálùbáríkà ní muflihun high school tó kalẹ̀ sí àdúgbò muslim fẹ́lódùn ní ìlú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ àlékún dáadáa àti àbíkábánisẹ́ fún ilé ẹ̀kọ́ àti àwọn olùdarí ilé ẹ̀kọ́ náà ní báyìí àwọn akẹ́kọ̀ọ́ wa tún ti dé pẹ̀lú wa láti máa mú ọ̀kan dọ̀kan ètò wa fún yín a bẹ̀rẹ̀ àyọkà láti inú alukur'an látẹnu àáfàá wa abdulsamad qasim kharashi bismillah. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim hal alal insani hinun minad-dahr hinun minad-dahr lam yakun shay'an madhkura. إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا ọlọ́run bá ní ṣe àlékún àlùbáríkà fún akẹ́kọ̀ọ́ náà lẹ́yìn ìgbà tí a ti gbọ́ àyọkẹ́ láti inú alukoran ẹ jẹ́ ká gbọ́ àdìfẹ́ ànábì wa sallallahu alayhi wa sallam látẹnu latifa dúrójayé bismillah. an abi huraira tarodi allahu anu anna rojulan kol kol ali nabi sallallahu alayhi wa sallam awizni kol latadọ farod dada miroro kol latadọ rawahu bukori translation abu huraira rodi allahu narrated that a man said to the prophet, Peace be upon you, advise me. He, peace be upon you, said, Do not get angry. The man repeated his request several times, and he, peace be upon him, replied in every time, Do not get angry. Transmitted by Bukhari. Lesson from the Hadith. The Hadith emphasizes the importance of patience and endurance. Two, it urges us to control our hunger in our daily activities. Three, it reveals that rage can lead one to commit grievousness mistakes. Four, it teaches that hastiness may bring about regret. Five, it teaches that anger can destroy one's effort within a short period. Six, anger is from shaitan. alhamdulillah ọlọ́run bá ní ṣe àlékún àlùbáríkà fún akẹ́kọ̀ọ́ náà ní báyìí a máa tẹ̀síwájú lórí àwọn àlàyé tí à ń bá lọ lánàá nípa àwọn mọ̀wání olè ìjàmbá àwọn nǹkan tí ń fa ká máa ṣàdúrà ká máa bẹ ọlọ́run tí àdúrà wa ò fi ní gbà ibi tí a wá ń bá lọ òun ni ọ̀rọ̀ tí àáfàá wa Abu Ishaq Ibrahim ọmọ Adihum tó ń ṣàlàyé fún àwọn ará Basọ́rọ́ táwa náà wá ń rí léètì ẹ̀ mọ́ àwọn ará Nàìjíríà pé àsáwọn nǹkan mẹ́wàá tá a fẹ́ sọ yìí òun ló pa ọkàn kálukú wa àwọn nǹkan mẹ́wàá tá a fẹ́ sọ yìí òun ní ń jẹ́ ẹni pàdúà wa ò gbà mọ́ tá a bá lè tún àwọn nǹkan yìí ṣe a máa bẹ ọlọ́run tọ́lọ́run sì máa gbàdúrà wa àáfàá sọ fún wọn wípé àrọ́fútúmù lọ́à wàlámùtù àdùhàkọ̀ ẹ̀ ń sọ pé ẹ mọ ọlọ́run ẹ mọ̀ pé ọlọ́run ló dá sánmà àtilẹ̀ òun ló dá yín òun ló ń fún yín lóúnjẹ òun ló ń rọ òjò òun ló ń ran òòrùn ṣùgbọ́n ìwọ ọlọ́run ọba àlékè ọlá ẹ máa pé ẹlẹ́kejì kọ̀rọ̀ àtúnkìtàbà lọ́ọ̀ì wàlámùtàmọ̀lúbì yìí ẹ̀ ń ka kùránì lóòótọ́ ẹ̀ ń gbọ́ tẹ̀síìrì inú àwẹ̀ tí ọba tó sáàwẹ̀ àwọn àáfàá ń ṣàlàyé fún yín láwọn mọ́sálásí wọ́n ń ṣàlàyé lórí rédíò nu tẹlifíṣàn wọ́n ń ṣàlàyé nínú ìwé ìròyìn wọ́n ń ṣàlàyé láwọn òde súná ọmọ òde onínìkáì wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run fún wa ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ wà lámútáàmọ̀lú bì yìí ẹ̀ ló kùránì ṣèbí nínú òkòwò yín ẹ lo kùránì ẹ fẹ́ fọmọ lọ́kọ ṣe ń lo kùránì bí ọmọ yín fẹ́ lọ kẹ́kọ̀ọ́ ṣe ń lo tọ́wà nù kùránì àárín ìbágbépọ̀ láàrin èèyàn ṣe ń lo tọ́wà nù kùránì lọ́kọláya yín ẹ lo kùránì àṣẹ àìlo tọ́wà nínú ọ̀rọ̀ ọlọ́run yẹ ara ti ń jí ẹ ṣàdúà tádùá yín ò fi gbànú ẹ wá já padà síbi ká máa lo inú nǹkan tọ́wà nínú kùránì ẹlẹ́kẹta ń kọ́ ìdáìtùm hubba rasulillahi sallallahu alaihi wasallam wàtàrọ́tún sunnatahu ẹ̀ ń sọ wípé ẹ nífẹ̀ẹ́ ànábì ẹ̀ ń pàpè mọ́ra pé ẹ nífẹ̀ẹ́ ànábì ṣùgbọ́n ẹ gbé súnà ànábì jù sílẹ̀ ẹ̀ ń jọlá ànábì ajíjọlá ànábì lárí sáárẹ̀ ajíṣe bí ànábì sáárẹ̀ ajíṣe súnà ànábì ara ń tí ọ̀jádùn àyín ọgbà ní wípé ẹ kórìíra súnà tẹ́ ẹ bá tó ra wọn tí ń ṣe súnà ẹ tó máa fojú ubú wò wọn tọmọ yín bá lóun fẹ́ ṣe súnà ẹ gbógun tì nínú ilé àsáwọn nǹkan yìí ẹ bẹ̀ lọ́n lóòótọ́ àdúrà yín ò ní gbà torí wípé ntọ́lọ́wọ́n bá àlékè ọlá sọ nípa nàbí sallallahu alaihi wasallam làkọ́dí káánà làkún fi rasulillahi uswatun hasana àwòkọ́ṣe dáadáa ní bẹ́ẹ̀ fún yín lára ànábì ẹni tán wá ló jẹ́ role model tó jẹ́ àwòkọ́ṣe ṣèbí ńlẹ̀ kórìíra òun ṣèbáwọn tí ń tẹ̀lé lánàá rẹ̀ òun lẹ mú lọ́tà tó bá rí bẹ́ẹ̀ ẹ bẹ lọ́hùn ẹ ṣàdúà ọlọ́hun ní gbàdúà yín àáfàá wa abu ishaq ó tún tẹ̀ síwájú ó ní ara rẹ̀ ní wípé ìdáìtùm àdáwọ̀tà ṣàìtàn wàwàfàtùmọ̀hù ẹ ń sọ wípé ọ̀tá yín lèṣù ẹ fẹ́ kírun ẹ ṣe àwùjúbí láì mí náà ṣáìtọ́nì rọ́jìm tẹ́yìn náà bá di pé ẹ ṣe ń tí ọ̀dà gbé iṣẹ́ èṣù ni àwùjúbí láì mí náà ṣáìtọ́nì rọ́jìm ẹ ń fọlọ́run wá sọ̀kú ọ̀lọ́dẹ èṣù èṣù wálẹ̀ ń tẹ̀lé ìlànà rẹ̀ lẹ́ ń tẹ̀lé ẹ fẹ́ jẹun ṣèbọ̀wọ́ òsì lẹ́ fi ń jẹun ṣé kèé ṣèlànà èṣù ni ẹ fẹ́ ṣènáwó ṣèbọ̀tí lẹ́ fi ń ṣènáwó ṣé kèé ṣèlànà èṣù ni ẹ kọ́lé ẹ kọ́ ṣọ́ọ̀bù ṣèbáwọn tí ń ta nǹkan ìyapọ̀ ọlọ́run lẹ́gbàá bẹ́ẹ̀ sí èsè lànà èṣù ni èṣù tẹ́ ẹ sọ wípé ọ̀tá yín ni òun náà lẹ wá ń bá jẹ lẹ́ ń bá mu ìlànà rẹ̀ lẹ́ ń tẹ̀lé nínú ìsẹ̀mí ayé yín àṣẹ ẹ̀ ṣàdúrà ẹ̀ bẹ̀ lọ́hùn ọlọ́run ní ṣe kíni o ọlọ́run ní gbàdúrà yín ẹlẹ́karùn-ún nínú àwọn nǹkan tí àáfàá wa Abu Isaac tó dákọ òun ni wípé ẹ̀yin èèyàn yìí ẹ̀ ń sọ lóòótọ́ pé nùhíbùlì jánà ẹlẹ́ẹ̀nífẹ̀ẹ́ àlìjánà èrò lálìjánà ẹ̀ tún sọ di wákà ṣùgbọ́n o wàlámútàmọ̀lú làhà ṣe é ṣiṣẹ́ àlìjánà ni àwọn ṣẹ́ tó lè fa káwá àlìjánà ṣe ń ṣe ìrun wákàtí yín tó ń lọ lójoojúmọ́ ṣẹ́ ń ṣe sàárà ṣẹ́ ń ṣe sí àṣegbọrẹ ṣẹ́ ń ṣe dáadáa sáwọn òbí yín ṣẹ́ ń ṣe dáadáa sára àdúgbò ṣẹ́ ń ṣe dáadáa sáwọn tẹ́ ẹjọ́ ń ṣiṣẹ́ papọ̀ ṣé gbogbo nǹkan tẹ́sí sọ fún yín ṣẹ́ ń ṣe àwọn tí ó jẹ ẹwọ àlìjẹ́nà lóòótọ́ ni ẹ nífẹ̀ẹ́ àlìjẹ́nà ẹ̀mí ń fa àlìjẹ́nà ara kọkú tó bá sọ wípé tó àáfà ìrọ̀lẹ́ ni ikú yín dé o sẹ́nu rẹ̀ ó tiẹ̀ dùn kí ni ọ̀jẹ̀ náà rẹ̀ ó dùn torí wọn náà mọ̀ wípé iṣẹ́ rẹ̀ tó ń ṣe lọ́wọ́ kọjọ iṣẹ́ ọmọ àlìjẹ́n náà àṣetẹ́ ẹ bá ti ń fẹnu sọ lásán pé ẹ nífẹ̀ẹ́ àlìjẹ́n náà tẹ́ ẹ̀ ṣiṣẹ́ àlìjánná ẹ̀ ṣàdúà ẹ̀ bẹ̀ lọ́wọ́ ọlọ́run ní gbàdúà yín àáfà alẹ́lẹ́kẹfà ń bẹ̀ kúlítùmùnà káfù náà rọ̀ ẹ̀ ń sọ pé ẹ páyà aná ẹ̀ ń sọ pé ẹ fẹ́ wọ iná ẹ̀ ń sọ wípé iná ń tẹ́ ẹ kórìíra ni wàrọ̀hántùm àǹfùsàkùnbíà iná tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ wọ̀ ń lẹ́ńfẹ́ mi yín dógò sí iṣẹ́ tí ọ̀wà ajé ẹwọ náà òun lẹ́ ń ṣe àṣetọ́ bá rí bẹ́ẹ̀ ẹ̀ wájà ronúpìwàdà lọ́dọ̀ ọlọ́run Kulutum inna limauta hakun wàlámútẹ́sítẹ̀ ìdúlàwù ẹ̀ ń sọ lẹ́nu yín pé òdodo ni kú death is real death is certain death is inevitable ṣe bẹ́ẹ̀ ń sọ lóòótọ́ pé ikú ò ṣeé sá fún òdodo ni kú gbogbo wa ladágbádá kú ẹ̀ ń sọ lẹ́nu lóòótọ́ lẹ́yìn ìgbà téèyàn bá kú nìkan tẹ́ ẹ sunkún ó ti tán nù kódà ayé ẹjọ́ ngan tiẹ̀ ni ṣèbí lóde òní bíi tẹ ẹni tó kú gan tí wọn ò tí ì gbé inú sàárè ṣèbẹ́ ẹ̀ mọye màálù tẹ́ ẹ ti pa ṣèbẹ́ ẹ̀ mọye bínú yín ṣe ń dùn bí ẹni pọ́ta yín ló kú ẹ̀ ń sọ wípé ikú òdodo ni ṣùgbọ́n ṣe é múra lẹ̀dẹ́ kú bí gbogbo àwọn iṣẹ́ olóore eléyìí tẹ́ ẹ̀ máa fi ṣe tí ikú ò fi jásí pé kíni o yóò bá yín nírọ̀rùn tẹ́ẹ̀ fi dẹ́n tí ó rí ọ̀nà ọlọ́run ọba ṣe é múra lẹ̀dẹ́ kú bí ẹlẹ́kẹjọ àáfàá ń sọ nípa wípé ara nǹkan tó fàtàdúrà yín ò ti gbà ní pé kíni o ẹ̀ ń gbé ìṣàgọ́tùm bí ìyúbi ìhùwà nìkan wọ́tàrọ́tùm ìyúbakùn àlèébù alálèébù lẹ̀ ń wà ṣèbí wọ́n lọ kára rẹ kún pé wọ́n lọ dáa jù ìwọ lọ mọ́ jù àwọn kan yìí ṣe mùsùlùmí lọ́dọ̀ tiẹ̀ kèfèrí ni wọ́n torí pé ní tí wọ́n rò wípé kò yẹ kí wọ́n ṣe wọ́n ṣe ìwọ́ wa mú àlèébù alálèébù ńlọ wa ń sọ ẹni tọ́já sí pé bó ṣe ṣàlùwàlá rẹ̀ ẹni tọ́já sí pé bó ṣe kírun rẹ̀ àlèébù ni wọ́n ń sọ káàkiri ọ̀nṣọ́ àlèébù individuals ọ̀nṣọ́ àlèébù ìjọ Islam ọ̀nṣọ́ àlèébù àwọn àáfàá kódà tó o bá yí rédíò rẹ tó ń gbọ́ wáàsí kì í ṣe pé o fẹ́ gbọ́ wáàsí kó o lè lékún o fẹ́ wo bó ṣe yẹ kó pé kéwú tí ò pé kéwú dáadáa o fẹ́ wo bó ṣe tú Kùránì àti àdíìsì àléébù ni wọ́n sọ káàkiri ìwọ wá gbàgbé àléébù ara tiẹ̀ ìpàkọ́ onípàkọ́ la sì ń rí ẹni ẹlẹ́ni ní máa ń rí tẹni ìwọ tó bá jásí pàléébù alálèébù ni wọ́n ń sọ ń tiẹ̀ ọbẹ̀ lọ́hùn ó ṣàdúà àdúà rẹ ò ní ṣe kíni o kò ní gbà ẹlẹ́kẹsàn eléyìí tá a fa àwọn Abu Ishaq Ibrahim ọmọ Adimu tó sọ ó lẹ́yìn èèyàn yìí àkálùtún ní mọ́tàrọ́ bìkún ẹ̀ ń jẹ orí ọlọ́run ọba yín ọlọ́run ọba ń rọ̀jò ẹ̀ ń jẹ oríṣiríṣi oúnjẹ ṣèbẹ́ ẹ̀yìn lẹ́ ń jẹ ẹ̀fọ́ ẹ̀yìn náà lẹ́ ń jẹ ewédú ẹ̀ ń jẹ ẹ̀gúsí ọlọ́run ẹ̀ ń jẹ ẹ̀wà ẹ̀ ń jẹ àgbàdo ẹ̀gẹ́ ńkọ́ iṣu ńkọ́ oríṣiríṣi àwọn ẹ̀dẹ̀kun ọlọ́run ẹ̀ ń jẹ òjò ń rọ̀ ń rómi mu ẹ̀ ń raṣọ wọ̀ ẹ̀ ń mu àwọn nǹkan ẹlẹ́rìndòdò gbogbo àwọn ẹ̀dẹ̀kun ọlọ́run yìí bẹ́ẹ̀ ṣe wá ń jẹ tó wàlámùtù adúṣukúrọ̀ ìwọ náà kẹ́ ẹ dúpẹ́ náà ní kẹ́ẹ̀sìn lọ́hùn jẹ́ ẹ dúpẹ́ fọ́lọ́hùn ọba bí ẹlẹ́kẹ̀wá tí àáfàá wa fi parí ẹ̀ ní wípé ẹ̀yin èèyàn yìí o dafantum mutakun ẹ̀ ń sin àwọn òkú yìí ẹ̀ ń gbélẹ̀ ṣùgbọ́n wàlámútà tàbí rú bìhìm ẹ̀ wá tiẹ̀ kẹ́ ẹ gba wáàsí látara rẹ̀ ẹ wòye sí nǹkan yẹn ẹ rí sí pé nǹkan tọ́nà wà ní àwọn nǹkan yìí ń kọ́ ó ń fa kí àdúrà yín kó mọ́ gbà kọ́lọ́nkọ́ gba àdúrà èmi àti yín kó tó di pé a parí rẹ̀ àwọn tàdúrà wọn máa ń gbà àwọn àáfàá tún fún wa alákọ̀ọ́kọ́ ń bẹ̀ dùn áwù sọ ìm ẹni tó bá gbààwẹ̀ ń bọ̀ bá fẹ́ sínú ọlọ́run máa gbàdúrà rẹ bákan náà ẹni tó jẹ́ onírìn àjò ọlọ́run máa ń gbàdúrà rẹ̀ àsìtàbáwà lórí ìrìn àjò kátúnlékún ìbẹ́ lọ́hùn bákan náà ẹni tó jásí wípé ó jẹ́ ìmáàmù onídéédé aṣíwájú onídéédé tó bá bẹ lọ́hùn pé wọ́n ọlọ́run déédé tóun máa ń ṣe yìí ọlọ́run àtọ́ máa gbàdúrà tiwọn náà àdúrà tóbi tó bá ṣe fọ́mọ àdúrà yẹn a máa gbà nídàkejì tóbi bá ṣépè fọ́mọ rẹ̀ náà a máa gbà àsáwá tá a jọ mọ ká máa ṣiṣẹ́ àdúrà lọ́dọ̀ àwọn òbí wa bákan náà ẹni tá a ṣàbòsí sí àdúrà tó bá ṣe ọlọ́run á máa gbà á bákan náà àdúrà tí mùsùlùmí kan bá ṣe fọmọ ìyá rẹ̀ lẹ́yìn nígbà tí ò sì ń bẹ ọlọ́run máa ń gbà àsáàtò máa rántí ara wa nínú àdúrà bákan náà àdúrà tí ẹni tó jẹ́ alálàájì tó ṣe ájùmọ̀ burú tó jásí pé ájì tó bá tọ́lọ́run mú ló ṣe ọlọ́run á máa gba eléyìí náà ní ìparí pátápátá àwọn àdúrà kan wá rè tá a lè máa ṣe láwa tá mùsùlùmí èyí tá a fi máa dààmú kí tó jásí pé àwọn àdúrà yẹn pọ̀ àsìkò wa yóò lè gbà ká sọ gbogbo ẹ̀ tán àsìwọ́tọ́ jẹ gbèsè tọ́ wá fẹ́ torí ẹ̀dọ̀ta ọlọ́run tọ́ fẹ́ dorí ẹ̀ pokùnso ó nídìí kó pokùnso nínú àwọn àdúrà eléyìí tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó kọ́ wa òun lè tí màmú tirimidi tí wọ́n gbà wá fún wa tá a mọ̀ sọ ń bẹ̀ wípé Allahumma ikfini bihalalika anharomika wa agnini bifadlika amman siwak ẹjẹ́ àtúntún wí Allahumma ikfini bihalalika anharomika wa agnini bifadlika bifadlika amansiwak ìwọ tó o bá jẹ gbèsè àdúrà tó o máa wíre o máa wí lọ́pọ̀lọpọ̀ o lè máa wí lẹ́yìn ìran kọ̀ọ̀kan pẹ̀lú àṣẹ ọlọ́run ọlọ́run bọ̀ san gbèsè rẹ ẹni tó já sí pé gbogbo nǹkan dàrú mọ́ lójú tó bá ti ṣiṣẹ́ yọ dàrú mọ́ lójú nínú àdúrà tí wọlé máa ṣe ni pé Allahumma ìwọ ọlọ́run la sahala ilama jaalta wu sahalan wa anta tẹ́jẹ́ alulẹ̀ hasna ìdásíta sahalan ìwọ̀nba tásìkò ó lè gbà wá nìyẹn abẹ́lọ́ ilé ẹ̀kọ́ mufilun high school tí wọ́n ṣe onígbọ̀wé ètò ọlọ́mọba ní sàlékún dáadáa fún wọn wá sí inú àwẹ̀ rọmọdọ́nù wa anú rọmọdọ́nù lecture yóò wáyé sátidé ẹlẹ́ẹ̀kejì on the twenty seven six nínú oṣù tí a wà yìí bákan náà entrance exam wa fáwọn tá a ti gbà fún àbáwọ̀ tá a tún fẹ́ gba fọ́ọ̀mù yóò wáyé ní july four ọjọ́ kẹrin oṣù keje ní ilé ẹ̀kọ́ wa náà òun ni eléyìí abẹ́lọ́hún kó sàlékún dáadáa fún wa o àìbámẹ́ ilé fẹ́ pé zero eight zero five two six one five three zero eight zero eight zero five two six one zero eight ìmìlẹ̀ mẹ́rin islam rasheed hashim abu anas asalaamualeykum wa rahmatulahi wa barakatu.